Hosanna, Hosanna, Hosanna. Pààyàn, ó ti pààyàn, ó ti pààyàn, ó ti pààyàn, ó ti gbọ́kú yẹn lọ, ẹ máa post ẹ̀, ẹ máa share. Ó ti pààyàn, ẹ máa post ẹ̀. Ẹ máa share, ó ti gbọ́kú yẹn lọ, ó ti gbọ́kú yẹn lọ. Ẹ máa share live, ẹ máa share live yẹn. Ó ti pààyàn, ẹ máa share live, ẹ máa share live yẹn. Ó ti pààyàn, ó ti pààyàn, ó ti pààyàn. Àwọn ọlọ́pàá yẹn ọmọbìnrin kan lọ́pàá ẹ máa ṣe láì ẹ máa ṣe ẹ máa ṣe fídíò yẹn wọ́n ti pa ọmọbìnrin kan ẹ máa ṣe láì ẹ máa ṣe ẹ wọ́n ti gbé ọkọ ẹ lọ ẹ máa ṣe ẹ ẹ máa ṣe ẹ máa ṣe ẹ máa ṣe ẹ wọ́n ti pa ọyàn ọmọ ẹgbẹ́ máa ṣe ẹ láì inú prison la wà inú prison inú prison la wà South this is not a country this is a disgrace wọ́n ti pa ọmọbìnrin kan ọmọ forty years wọ́n ti pa wọ́n ti pa ẹ máa post ẹ live ẹ máa share live video ẹ máa share ẹ. Ah, ah, ah, ẹ máa share live wọ́kàsí ẹ máa share live wọ́kàsí yìí ọmọ forty years old ọmọ tó ti máa bímọ sáyé tó bá ti dàgbà ọmọ obìnrin. Ah! Ah! ó ti pààyàn ni ó ti pa ọmọbìnrin ọmọbìnrin kan ọmọ forty years old ọ̀pá ẹ̀mẹ̀ àwọn ọmọ ọlọ́pàá wọ́n yí ṣébùlẹ̀ fọmọ yẹn ọmọ yẹn ti kú kọ̀kọ̀ gbé bọ́dá ní ọkọ̀ kọ̀kọ̀ kì í ṣe pòtẹ́sítà gan ọmọ ọlọ́jà gan tún ni ọmọ ọmọdéjà lè nu ṣọ́ọ̀bẹ̀ ó ti pa ọmọ forty years old ah, ọmọ tó ṣì máa bímọ ọmọ tó ṣì máa bímọ tó ṣì máa bímọ inú gbó la wà inú prison la wà house Nigeria this not a country. Ah. oh. Oh. Oh. Ìyà ń jẹ Yorùbá o, ìyà ń jẹ Yorùbá ẹ jáde tó. Ìyà ń jẹ wá, ìyà ń jẹ wá o. Ìyà ń jẹ Yorùbá o. Ah ìyá ń jẹ yorùbá o wọ́n jẹ́ kí fúlàní gọ̀wẹ̀ kó máa kọ́ńtró wa ọmọ fourteen years old. Ah. Ah. ah. ah. ah. ó ti gbókòó wẹ̀yẹ lọ báyìí. I greet you all in the name of God the Father. I greet you in the name of God the Son. And I greet you in the name of God the Holy Ghost. If you are online or if you watch this video and you fail to share this video, heaven will not forgive you. Any policeman, any soldier, that will rise or shoot against the peaceful Protestants of Yoruba tomorrow. In the name of Jesus, you will bury your own child. Any police, I repeat, any soldier that will shoot against Yoruba's protesters tomorrow, You will not inherit any of your children. If you give birth to 20, you will lose the 20. You will bury the entire 20. Any false man that will rise against the children of, of tomorrow that will rise against the, the peaceful protesters of today, the future leaders of tomorrow. Any false man, I repeat, except I am not called. If I be son of God, I decree in the name of God, the Father, the Son, and the Holy Ghost. In the name of Jesus, you will bury your entire children. If you shoot against any peaceful protestants of tomorrow, in the name of God the Father In the name of God the Son, in the name of God the Holy Ghost, you will bury your own children. Bí o bá yin ìbọn, tó bá yin ìbọn sí ẹnikẹ́ni ní ọ̀la, lára àwọn tó ń jà ìjà òmìnira ilẹ̀ Odùduwà, lórúkọ Jésù wàá gbé ẹ̀mí rẹ̀ dè, lórúkọ Jésù ò ní jèrè ọmọ, lórúkọ Jésù bó bá bí ogún wàá pàdánù gbogbo ogún rẹ̀ bó bá bí ọgbọ̀n wàá pàdánù gbogbo ọgbọ̀n, èlì ṣubú tọmọtọmọ, ó kú tọmọtọmọ, Élì pàdánù tọmọtọmọ lórúkọ Jésù bó bá yìnbọn ní ọ̀la tó yìnbọn sí gbogbo àwọn tó ń jà ìjà òmìnira lórúkọ Jésù tọmọtọmọ ló máa gbé ẹ̀mí mi tọmọtọmọ ló máa dẹni àgbégbè mo pa ní àṣẹṣẹ mi ò dá ní àbá except I am not called tó bá jẹ́ Ọlọ́run bá tó rán mi o mọ̀ pé ó fi kan rán mi ó fi kan rán mi sí aráyé níjọ́ kìíní àná when I told you the Lord is already in Nigeria I told you the iron hand of God is moving for those of you that have watched it I told you I said he told me that the Egyptians we see today we will see them no more if I be a son of God Whoever will rise against the peaceful protesters of today, today 3rd of July 2021, if you burn children, you if you burn 20 children, you will bury them whole. If you burn 30, you will bury them whole. If you burn 50, you will bury them whole. If you shoot against the peaceful protesters of this very Yoruba nation, in the name of Jesus, and in the name that is far above every other name, he has given me a name, and that name is highly exalted among every other name. In heaven, on earth, earth and even beneath the earth. That in the name of Jesus, every tongue that called the name Jesus, every tongue that called again the name Jesus, nothing shall be impossible for him. And he said, and all the tongues shall rise and proclaim. I proclaim in this tongue, in the name of Jesus, because I want your knees now to bow. The Lord has spoken and he has spoken through my mouth that there will be a new Nigeria. Either you like it or not, there will be a new Nigeria. How you want to create a new Nigeria, I don't know. If it is by Odudua. any man that rise against the Odudua, you will perish with your children. In the name of Jesus, if you give birth to 20 seed, all the seed will die. If you give birth to 30 seed, the 30 will die. If you give birth to 50 seed, the 50 will die. If I be a son of God, except he never sent me. When he gave me that message, he said, I am already in Nigeria. He said, anything that happens in Nigeria, he said, my hand is involved. He said, because my iron hand is in Nigeria. And when, even during the looters, when they were looting and all, he said, watch my son, my hand is involved. He said, I am in Nigeria. And if he was the one who sent me and I deliver, I use the same power, I use the same ocean of anointing to decree against any policeman, any, any soldier, any force man in this nation, Nigeria, that will rise against or that will shoot against the children of protesters of, of today, 3rd of July 2021, in the name of Jesus.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 time, and the name that is far above every other name. If I be a son of God, oh thou God of Jacob, thou God of Abraham, thou God of Elijah, arise in your powerful hand, as you have told me you are in Nigeria, in the name of Jesus. Any man or woman that will rise against the peaceful Protestants of tomorrow, in the name of Jesus, you will perish. With your entire children, you will perish. I repeat, if you give birth to 20, you will perish with the 20. If you give birth to 50, you will die with the 50. Now, how we go the way? How we go the way the Lord created me and as He has ordered me to do regarding this prayer. Lord.